أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábì náà àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánù ẹ̀yíwá pọ̀lú àtàlùkìyàmà ọlá kùránù kẹrìm ọlá la ilaha illallah bóyá nínú islam ẹ̀kọ́ tá ń kọ́ lọ nípa kùrán nípa kùrán bóò ni kùrán sì jẹ́ orí irin fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ ń bá wa sọ̀rọ̀ ní sọ́tò israel kùrán 17 yẹn áyà kẹsàn-án chapter seventeen aya kẹsàn-án ọlọ́ni inna hadha al-Qur'ana la ilaha illallah tọ́lọ́wọ́n bá ló dájúdájú ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí nù ọlọ́ni inna hadha al-Qur'ana dájúdájú Qur'an tẹ̀rí yóò yàdí lillati iya aqwam gbogbo ògbà yóò máa kọ ìsọ́jà déédéé tó ṣe déédéé tí mo ń rẹ̀ yóò máa ti yóò máa gbé lọ́bẹ̀ẹ́ وشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا يوم فهم مؤمنين àwọn tó ń gba koran tí wọ́n ń kéèyàn gbọ́ tó lè ń ṣe eré pẹ̀lú ẹ̀ àwọn ṣe eré tí koran ká ṣe wọ́n ń ṣe yóò máa tigi ni yóò máa fọ nílò dùnú ànàlá òmù ájúra kẹbíra pé tí wọ́n lẹ̀sẹ̀ tó tóbi láyé ní kakọ́ láyé àtìlẹ́lì kìámà mọ̀yá bínú Islam ó yẹ lè lójú báyìí lọ. wọ́n ní inna hadha al-Qur'ana ìdájú kùrán tí ẹ ń kẹ́ kùrán tí a ní kẹ́ wọ́n máa ń pa rẹ̀ yẹ ìhàdí lílẹ̀ tí akọwàmù yóò máa tọ́ ìsọ́nà yóò máa gbé sójú ọ̀nà déédéé sọ pé ìtọ́sọ́nà yẹn ìtòsí déédéé ni ẹ̀rí sọnù ìmọ̀ wà tí wọ́n bá ní ká lọ lé ké tàbá pàdé ẹlòmíì tó bí ààrẹ ti gbó tí máa ń salẹ̀ ó ní à ó kí ó ló ẹnu àlá kó dáwọ́ ara rẹ̀ rẹ̀ mú kùránì tí àwọn kan ké ké tí wọ́n ké wọ́n àti kùránì kan ni wọ́n ké wọ́láì kùránì oríire ni àti kùránì kan ni wọ́n ké nǹkan kíkan wọ́n lè fẹ́ ọkọ̀ àlùjànnú wọ́n lè pè àwọn àlùjànnú dẹ̀ ní àwọn náà sàlàyé pé ọlọ́gbẹ́rún sàlàyé fún kùránì pé àwọn àlùjànnú wọn ni kò anna minna salihuna wa minna duna zalik àwọn ní àwọn ẹni eré ní àwọn ẹni ibi sì wà ní àwọn bẹ́ẹ̀ ni kana ìkànnì àjẹ́mdọ́ lè pè kọ́lẹ̀ bá àdólówó gbogbo ìyá fẹ́fẹ́ ìdólówó náà ni tó bá àdólówó náà kí lọ fẹ́ dà nígbà bá àdólówó náà la gbọ́ ti àfa wa má pẹ́lẹ́ àfa tó gbọ́ ìrònú láre ah, dáńtàtà àmì dáńtàtà wà ninety one years old tó ní ẹnlẹ musa tó ní pé àwọn ẹ̀kẹ́lẹ́ wọ́n dirówó ni wọ́n ni ah, ni bàbá bàbá àmọ́ still onílé ayé wọn àwò lọ wò bọ́ọ̀lù gbogbo ẹ̀ náà rọ ni òun ti ẹ̀gbádùn tó ń jẹ mọ́ ọwọ́ ìtókù tó ń lò láyé lọ́nà ìpìlẹ̀ kó súnmọ́ ìrònú dáadáa súnmọ́ kur'an ti máa tọ́ sọ́nà gbogbo tẹ́ ojú ọ̀nà oríire ojú ọ̀nà àṣeyọrí ojú ọ̀nà ìdùnnú ní ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ̀ wá dúró báyìí nìkan ó ní wa bashiril mu'minina alladhina ya'maluna salihati anna lahum ajran kabira ẹ wá fún wọn tí wọ́n gba Qur'an náà gba àwọn mọ̀mìnì ẹ fún wọn ní ròdùnú àwọn tí wọ́n ń pẹ̀lú Qur'an náà ìdí ẹ̀bí tá lọ láàárọ̀ yìí bó láti ṣe pẹ̀lú Qur'an kí ni ṣe ẹ̀rí pẹ̀lú Qur'an ó di ẹyin anna lahum ajran kabira pé tí wọn lẹ̀fẹ́ tó tóbi tọ́lọ́wọ́ bá pè nǹkan ní nǹkan tó tóbi tí tóbi ìdí bá pè nǹkan ní nǹkan tóbi nǹkan tó tóbi ni ọlọ́wọ́ bá mi gan ló wá pè nǹkan ní nǹkan ní nǹkan tó tóbi ẹ pé nǹkan náà tóbi ọlọ́jà wa lóyún tó gbèsè tó tóbi yìí. mọ́tò bá ara wọn tí wọ́n ń salẹ̀ tí wọ́n ní ó ka kùránì ní ayé wọ́ lọ́n àti rọ́ọ̀nì àti nǹkan kí nǹkan wọn lè pè àwọn àjẹnú ara Qur'an ọlọ́wọ́ bá ń gbàtọ́ sọ kúrò àti wà kalẹ̀ nígbàtà àwọn Qur'an sọ pàtàkì àwọn súra sọ kalẹ̀ kálẹ̀ yíba dìde pẹ̀lú àwọn sàhábìrì lápèjúwe súra kejì tó kàkàrí Qur'an suratul Muzammil nígbàtà ọlọ́wọ́ bá subhanahu sọ pé inna rabbaka ya'lamu والله يقدر الليل والنهار علم أن لم تنسوا فتاب عليكم النبي يجي لورك الله وأصحابه وطائفة من الذين معك ومن ينافلع ومن ينافلع أما وشابه يمو أما وقنع القرآن وانا يفكوا على باوني وعلى ليكوا باوني وما يسوري بوم من ما الله وعصى القرآن قال كتوها ما أنزلنا عليك القرآن لتشكو الله أكبر وطوها ما أنزلنا عليك القرآن لتشقى آسى القرآن كالفو يقول با كبه آسى القرآن كالفو يقول با سريبو آسى القرآن كالفو يقول با شريسي إلا تذكرة لمن يخشى وعدنيو إمتني أما فنتاني فندوان بدل ولو فندوان بدل جوكو جوكو جوكو بون سوازو إمام توني دولي إمام ما تين أبي كيرون أي إمام لما دوسي síwájú jọba ti tẹ́wà síwájú ìmáàmù ọ̀parí nù àtàkùnlé ayé okú ọ̀run àgọ́nú ẹni bá máa lè tẹ́síkọ́tà lèmẹ̀ yàkṣà yóò máa jẹ́ ìrántí wáàzí ẹni bá ń bẹ̀rù ọjọ́ tó pé yóò gún ọgbọ̀n ní bẹ̀rẹ̀ ground wọ́n sì bòun mọ́lẹ̀ ó ń kálukú sí padà sílé yóò ákó pẹ̀lú sí ẹni tó bá ṣe ìlà tẹ́síkọ́tà lèmẹ̀ yàkṣà ẹni pé bàbá òní dúró tòun má ọmọ òní dúró tòun ìyá òní dúró tòun má ìyàwó òní dúró tòun yóò wá kú wọ pẹ̀lú iṣẹ́ rẹ̀ nínú sàárè ẹ bá ronú yìí ọlọ́ni ilẹ̀ tẹ́síkúdẹ́lì mọ́ yẹ́kṣà tẹ́sílù mímọ́ ní kọ́lọ̀kọ̀lọ̀ àrùdọ́ wọ́sàmá wa ti ẹn tó sọ kùrán kalẹ̀ òun náà lẹ́n tó dá wọn sẹ́mà tó dálẹ̀ sílẹ̀ tó ga jùlọ. ó di ọlọ́run bá subhanahu wa ta'ala òun lọ sọ kùrán náà kalẹ̀ arrahman alala arshi tawa ọlọ́run bá náà ní jẹ́ arrahman ọba àjọkẹ́ ayé òsìtọ́lọ́hún òsìtọ́lọ́hún yóò kẹ́ láyé arahman tọ́wà tó gún wà lórí àràṣì ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn àfóní àkídà tó bá ní gbọdọ̀ lọ́wọ́ bá wà ìlú wà lórí àràṣì ẹ̀ bó ló ṣe wà ọlọ́ni kí lọ́wọ́ ṣe wà mẹ́ àmọ́ lọ́wọ́ ṣe wà gbúyẹ́ wà lókọ́ pé arahmanu ala arsi tawa lahu ma fi samawati wal ardi wa ma fi al ardi wa ma baynahuma wa ma ta'ta thara ọlọ́ọ̀bá tá à ń wí yìí o lẹ́wọ̀n máa fi sẹ́mà wáá tí o máa fẹ̀lẹ́ àdù olóni gbogbo tó wà nínú àwọn sẹ́mà kọ̀wọ́ báyìí gbogbo tó wà lórí ilẹ̀ náà olóni wọ́n máa tó wà lábẹ́ ilẹ̀ ní àwọn kan àlùmánì oríṣiríṣi gbogbo nǹkan tọ́lọ̀ fi kẹwàá nàìjíríà tó pé ọlọ́run bá ń bẹ̀ kó fún wọn aṣíwájú dáadáa tí wọ́n bá mú àwọn nǹkan láti tó fi wúlò fún الله الله لا إله إلا هو له الأسماء الحسنى الله أكبر الله باروي الرحمن على العرش استوى أبا سويره الله الله بدنبني الله لا إله إلا هو كسلمي تابر ما جوتفون كسلمي تابر توا دواتي كسلمي تابر بوكالي كسلمي تابر ما كلوسن لورو لارو kò sẹ́lòmí tá máa pè ń gbà nira tá máa pè ń gbà dẹ̀ra àfọlọ́ọ̀ba la ilaha illa hu lahul asmaul husna òun ni ó ní àwọn orúkọ tó yáyì jùlọ àwọn kèfèrí mẹ́kà ọlọ́mọ ọmọ fẹ́ràn níbi tí wọn wọ́n hàn níbi lè mọ̀ àmọ́ وما نعرف الرحمن إلا الرحمن يماما أو من جرى من يماما بابا كان جرى من هي بيمن الله نراه من يماما قول عنه قال أدام الله الأسماء الحسنى الله بلوني الله الله لا إله إلا هو له الأسماء الحسنى الله لا أرقى تبدأ جلو الله بعنفع ورقى ربيع ibo tí ń bọ́ nàìjíríà mọ́jàrí wàhálà ọlọ́ba ọlọ́mọdé àrífi ti lọ́ọ̀bà mùsùlùmí mùsùlùmí náà làbẹ́kọ̀ wọlé òun náà ní sì wọlé pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà àwọn ọlọ́ọ̀bà bẹ̀ lọ́ọ̀bà tí ó yẹ wá nìyẹn ìtọ́pọ̀n islam lé nìyẹn náà lé nìyẹn mùsùlùmí àwọn kò sí tó máa pera wọn nígbà tí gómìnà wa ní ti wá nígbà yìí ní wọn pa ẹ̀yà dára ká tó sà nígbà tá a dára ká tó sà wọn arí àtàwọn tó ń kan lọ wọ́n dákẹ́ bí wọ́n dákẹ́ wọ́n dákẹ́ ẹ̀jẹ̀ kó apapàdé wọn lédè ní nàìjíríà náà kó wọ́n dákẹ́ kó mọ̀ pé aa àti nàìjíríà ti mùsùlùmí ni ọlọ́mọdé àti bẹ́ẹ̀ fún ọlọ́ọ̀bà tó bá wọlé àti mùsùlùmí àti ẹtí ti mùsùlùmí kájọ gbọ́dọ̀ nàìjíríà náà kọ́kọ́ àwọn mùsùlùmí àwọn máa ṣe déédéé tiwọn ọmọdé mi ní islam kùránì tàwí náà lọ́wọ́ wa gbé wa lọ́wọ́ yọ lọ́wọ́ bá sànù wa òní àlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ló ti há sórí kúrò ayé wa kárí pé àwa náà gbìyànjú mú sọ fárájò ní káwá máa ń pa Kùrán àwọn ọ̀tọ̀ ọlọ́wọ́ bá kẹ́mọ́ lọ gbé àà tó bá ń ka Kùrán tó bá máa ká yóò máa ṣe pé ọ̀rọ̀ ni wọ́n pa wàláhì ìrọ̀ wọn pa wàràhàmà àti àánú fáwọn tó gbàgbọ́ annabi muhammad sallallahu alaihi wasallam tọ́lọ́ ló ń sọ kùrán kalẹ̀ fún ó fi yíwa ẹgbẹ́ ẹjí máa ń ka kùrán tí ó máa kà dáadáa tó ṣòro láti máa pè tó ti pé ya ayo alladhina amanu ìlànà di alìsọ́lá ti yóò mẹ́rin jùmọ́ ìmá ń kalọ́kọ̀ọ́ kaba ó wọ́ ṣọ́kùn fọlọ́wọ́ àjẹrán ànábì ní ìgbàládà méjì yóò gbàládà ní ṣùgbọ́n ìṣètì láti kùrán yóò gbàládà pé tún ń fọ́sàrà láti máa ń pa kùrán ẹ̀ṣẹ̀ láti wá pé tó wàá máa kárí màṣẹ́ pé kùrán ò kùrán ò ṣépè fún yàn kùrán ṣépè lé àwọn tí wọn ọ̀gbọ́n náà bá gbọ́ ni gbogbo ẹni tó bá gbanti kùrán gbígbọ́ lọ́lọ́run kùrán ṣépè lé lápẹjù inú sọ́dọ̀ mọ̀sálẹ́t ẹ̀ẹ́mẹ́wàá lọ́lọ́run ṣépè lé àwọn tí wọ́n ń pe ọjọ́ gbé ويل يوم إذن للمقذبين ويل يومئذ للمكذبين الله سبحانه wa bako àwọn tó lọ ṣe pẹ̀lẹ́ nù àwọn tó wọ́n pàpá rí kí a máa ń bẹ àwọn tó wọ́n lórí ayé bí ẹranko àwọn ẹgbẹ́ tó wà láyé fún ní ìnáma dúníyà tó ámúnú wọ ṣarábùn wọ manámùn wọ́n yíra fàáta àádá fàálà dúníyà sẹlẹ́mù pẹ́lọ̀ tí wọ́n ìnáma dúníyà lé ayé lọ́dọ̀ wọn o tó ámùn káwọn kan jẹ ni kàjẹun wọ ṣarábùn káwọn mú nǹkan kí nǹkan tó mú wọ́n máa náà mú nǹkan orúbìnrin káwọn súnmọ́bìnrin wọ́n yìí láti fàáta àádáfà aládùnúyà sàlámù táwọn bá ti mẹ́rin ìjà ìsinmi kílùkù láyé máa káwọn máa bára ìkírí ẹgbẹ́ bá tiẹ̀ lọ mo mọ̀ pé ara o n ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ní ó jèjì lọ n ti ń bẹ ikú ó ju ikú lọ òsùnmí dáadáa àwọn wá jọ́sìn fọlọ́ ọ̀bàní yóò jèrè yóò bá mo mọ̀ sọ inú àwọn àrùn tó nílò aká ibi yóò sọ̀rọ̀ ìwádìí wá gbé ayé lọ́jà kí ni ọ̀run nílé gbogbo ẹni tí wọ́n sì lọ sọ́jà ọlọ́ọ̀tajà ni ọlọ́ọ̀rajà ni ọ̀fẹ́ kéré ìkúdélé ni ọlọ́ọ̀jà kéré ìkúdélé ẹni tí ó sì kéré ìkúdélé lẹ́nu tí wọ́n wà jẹ́nà la yastawi ashabu nari wa ashabu janna ashabu jannati umul faizun ẹni tí wọ́n wéra wọn àwọn ọjọ́ra wọn àwọn èrè náà àtẹ̀rù àlùjẹ́nà ìlú ọ̀jẹ́nà ló jẹ́rẹ̀ o ọlọ́dún yà wà àwọn tó jẹ́rẹ̀ ẹ̀dà rẹ̀ kíyàmù bàbá ìyá ẹ̀gbẹ́ àbúrò ọmọ ìyá mi ní Islam ìyàwó ọkọ ẹ̀jẹ̀ afásùkúlẹ̀ kama wáìmà àdìgbò ọba ń gbé ọba sí ọba sí ọkọ lọ́dọ̀ haúsá kọ́kọ́ ní ìwọ ọkùnrin bá kọ́kọ́ kọ́yàwó àfikẹ́ tẹ́bá ṣe bẹ́ẹ̀ wọ̀láyì ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba ní ọmọ sọ̀kalẹ̀ sínú ilé yín gbogbo ìgbà àwọn báyìí nìkan ẹ ti wá gbàdúrà yìí ẹgbọ́n nǹkan tí abdullahi bin masoud wí fún wa abdullahi bin masoud radiyallahu anhu ó wí pé ẹni náà ka quran aláàfin kọ̀ọ̀kan láàdá mẹ́wàá mẹ́wàá ni ó ní láàkóló alẹ́ bìí ní sọ pé láàkóló alif láàmì ma'arfun ìsọ pé alif láàmì arafika lára o bal alif arafika ni láàmì arafika ni mímù arafika ni tó bá ní alif láàmì ìgbàládà tẹ́ẹ̀tì tí bá wo sótò fàátì àláti bẹ̀rẹ̀ dípò arafi tó wà ń bẹ̀ jẹ́ 120 orúkú tó wà ń bẹ̀ fàátì àláti fàátì àdé gẹ́rẹ́ mọ́gbó bí aláìhìm wọ́n gbọ́ọ̀lẹ́ ọjọ́ 120

Allahu lọ́kọ́ bẹ̀rẹ̀ Allahu okọlọ́ni la ilaha okọlọ́ni ilaha illahu domiru ilallah alhayu okọlọ́ni tó bá kaba wà ní 25 nù sọ́dọ̀ kọ̀sí lọ́fà tí a lè bèèrè lọ sàbí kẹta pé ní àtẹ́nà Ubay bin Ka'b radiyallahu anhu ó ní ó aya àyà wo fi Qur'an àyà wo ló fi ah, ya Rasulullah àyà tó kù sí ìrìn àdébí fọwọ́ kàlá si ọlọ́run kó sì mọ́lẹ̀ ní ọ̀sán sínú gbáyà rẹ̀ ọmọ lọ́jà wa náà mà ó tó fi pọ̀fọ̀ kí á tó kù sí ìhù sínú Islam rahimahullah nígbà tí ó ròyìn àwọn níbi àwọn tẹ́ ẹ mọ ògùn fífi gbogbo owó tẹ́ ẹ fi wọn dànù ayatul kursi ayatul kursi mùsùlùmí wọ́n tó ní ayatul kursi lọ kí ló wá kọ́ pẹ̀lú ọ̀fọ̀ kí ló kọ́ pẹ̀lú ọ̀npẹ̀kẹ̀lì kí ló gbàgbà àmì fẹ́rẹ́ lọ́fà tí anabi muhammad sallam ọlọ́run kó bá a sàn láti sàkà yusuf lẹ́tàrí wọ́n fún wa ní mọ̀nà kan jẹ́ òní pé tá a bá ń sọ fáwọn yẹn kó má ṣe ọ̀pọ̀pọ̀pọ̀ má kó má ṣe aburú má kó má ṣogun mọ́lé má ká máa fún wa ní nǹkan náà bàbá wa ń jọ̀hún wọ́n fún ọ ní nǹkan tó máa lò ó lè jẹ́ pé ó fi rọ́pò èyí tí a ní kó mọ́lò mọ́ ẹ̀ èyí táwa náà fún náà ní ayatul kursi ayatul kursi annabi muhammad sallallahu alayhi wa sallam òun pẹ̀lú jibrilu alayhi salatu wa salam ó jẹ́ jókòó jibrilu abáni sallam ó jẹ́ jókòó wọ́n jọ ń sọ̀rọ̀ lọ gbogbo bí tíkìtíkà mi ní jibrilu bá sọ mú jókòó sí kébáyì alẹ́ mi dábàá wọ bí jibrilu wà wá ní ah abshir muhammed ma mo kí ọkọ rire wọ́n sílẹ̀ kọ̀ọ̀kan símọ̀ lónìí ẹ̀kọ́ tí mo wò sọ́ọ́ sí wọn ò sí dọ́tọ̀ ní dátẹ́mà wọn ò sílẹ̀kùn náà yàfọ́jọ́ ni mọ́lá wa ń sọ fún màláíkà tó jáde láti inú kó sọ fún mi pé kí n sọ fún ẹ pẹ̀lú àlùkùnmá rẹ̀ pé àwọn ààyè súra kan bẹnu Qur'an àtàwọn ààyè kan gbogbo bùkálà tó bá ní túbọ̀ fi ké ààyè yẹn wọ́n fi ké súra yẹn àtàwọn ààyè yẹn ọlọ́ọ̀bì àbùkátà wọn níbi ni ìyá Jibril sọ dọ́lọ̀ ní kò sọ fún mi fún mi ó ní sọ́tò fàtíà fàtíà tẹ̀rí lákè àti àyà tó kò sí yù àti àyà méjì tó wà lẹ́yìn rẹ̀ ọba kí àyà tó kò sí tó ó ní Allah ikra fi dín kàtàbà yẹn nàmi lọ́fíìsì mi ọ̀gẹ́ pẹ̀lú ògbó ọlọ́ọ̀ba kò sẹ̀sẹ̀ láti fà níbi Muhammad sẹ́lẹ̀ wọ́n sẹ̀sẹ̀ láti fà níbi sẹ́lẹ̀ kó wá tọrọ tó fẹ́ ọlọ́wọ́ sí fún ìṣe bẹ̀ gbọ̀fọ̀ ọ̀pọ̀pọ̀ ìkìlẹ̀ fọ̀ pẹ̀fọ̀ ìgbàgbọ́n pẹ̀pọ̀ fọ̀ mùsùlùmí ìwọ mùsùlùmí dáadáa ó máa gbé nǹkan tó rùn tí ń rùn fa ó ní kí á tó fa kí fatia kí á tó síyò àti àyà mi tó tẹ̀lé láìkírà fìdín àti aláwọ̀ líyùn lẹ́bí ìrà àmọ́nù lẹ́yìn náà kọ́ wá lọ ìparí bákàrà amana rasuli ma unzila ilayhi min rabbi kò kéde rẹ̀ kó wá sí àsàlátù ibrahimiya fún anabi muhammad sallam kó wá tọrọ tó ń fẹ́ èdè lárúbá ló fi tọrọ ẹni èdè yorùbá ló fi tọrọ ọlọ́ọ̀bá sàpòmí láti rí nàìjíríà mẹ́jọ dàrú ọlọ́ọ̀dí èrí ṣe ibùtún bẹ́ẹ̀ bí ìjákùjáde lálàáfíà ọlọ́ọ̀bá kó sànù wá sínú àdìsí fún mi owó tó fẹ́ máa pín lápò ọba òfin lọ́la fi àmọ́jà rẹ̀ tèmi ọlọ́mọ fara ẹsẹ̀ lọ́kàn wa ọ̀la á tún máa sọ̀rọ̀ nípa àtúkò sí tọ́ba gbọ́ aláyé ṣàlá subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ọlọ́wọ́ sọ̀rọ̀ alẹ́ sàn rè àwọn tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n fún wa lówó tàbí kamaru kamaru jimá fún wa five thousand naira ẹsẹ̀ fún wa ó fún alifa ó náà fún five thousand naira ọlọ́wọ́ sọ wá lẹ́sẹ̀ ọlọ́wọ́ kan ramadan wọlé bọ̀ wá a ti wà ní ọ̀rájà bàbá yìí ó lè sùn tó máa sọ pé àwọn bá ẹ̀ kàdọ́ pé ìwà àwẹ̀ arúgbó àwọn bàbá kò sí nǹkan tí ń jáwé arúgbó ó di wà àti wà ní ọ̀rájà bàbá yìí oṣù kẹlọ́ là wà láàrin pẹ̀lú ramadan abájú kó ní oṣù yàbọ̀ sínú oṣù ṣàbán ramadan wọlé nù ọlọ́wọ́ bá bá rí وبارك لنا في شعبان وبلغنا رمضان ọlọ́run kó wa fẹ̀bọ́kà tuntun lọ́jà tí a wà mẹ́ yìí ọlọ́run kó fẹ̀bọ́kà tí ó so ṣàbáyàn tí a ń dojúkọ ọlọ́ọ̀bá ọ̀gá àgbà àwọn gbogbo wọn Ramadan ọlọ́jọ́ bá wà láyé kó sànú wa ọlọ́run ká sóríire pẹ̀lú àwọn tó sóríire àìmọ́yàwó ìrántí pàmẹ́ láti ẹ̀ ó ti lọ àwọn náà lọ́jọ́ kan á lọ ọlọ́run àti ká lọ dáadáa jẹ́ta àwọn tó ní alẹ́ sáà mọ̀kẹ́mà وصلى الله على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين هذا بيري لبيري نعم نعم أما أبي أما أبي أنا جدا أما لكسوة أقوى كان نمبر أقوى كان سوى نادي أمر بن الخطاب الإسلامية أكان نمبر زيرو مانو 69821 zero márùn-ún six nine eight two one ẹsẹ̀ ń bẹ̀ ẹsẹ̀ ń bẹ̀ kò ní ìgbọ́nsẹ̀ wẹ́yìí o báyìí sẹ́ndẹ̀ ní ánsẹ̀tì rẹ̀ yóò wọlé pẹ̀lú ogun ọlọ́ọ̀bà 0569821 ọlọ́mọdé àgbàlá ti fọ jaiz bank wa akamni wa umar bin khattab islamiya ọlọ́ọ̀kàlẹ́ ti fọ ọlọ́ọ̀bà ni ẹ dákun ń kí irun lẹ́yìn ìmáàmù ẹni tí awájọ fi èjìká kan èjìká ní ìgbà tí ìmáàmù lọ sórí sùjúd alákọ̀ọ́kọ́ tí ìmáàmù dìde lórí sùjúd àti ẹni náà ti sùn lọ ìgbà tí ìmáàmù ń padà lọ sórí sùjúd lórí kòwò yóò jẹ́ gbogbo ti lọ ní òun akọ̀ọ́ gbà ìmáàmù ti lọ sórí sùjúd kòwò tó dìde ó tún wá padà lọ kó nínú rẹ̀. ó lọ sùjúd lẹ́lẹ́kejì bẹ́ẹ̀ ni rákà ti bọ́ fún nìyẹn. ó ti ní sí ọ̀rọ̀ àyàn àwọn rúkùnù nínú àwọn rúkùnù salat ó kí ẹ sojú òdì ìjókòó tó wà láàrin sojú méjì yẹn ọ̀rọ̀ àyàn ni ó di wà ó ti ní sí ọ̀rọ̀ yẹn ó di wà so nígbà pé ìmáàmù ti lọ sojú ẹlẹ́kejì ìmáàmù ti jókòó ó ti lọ sojú kó tó dìde ń ẹ̀kọ́ ni yóò kí rákà ìyàwó òun ó ṣe pẹdikíọ́ àmànìkíọ́ nínú ilé òun wá ń gbé ọ̀pọ̀ ọgbà tó ń bá wọlé kò ní time fóun nígbà míì náà kò ní mà pé òun wọlé òun wá rí ṣọ́ọ̀bù níwájú ilé àwọn tó jẹ́ pé wájú ibi tó wọ́n pàṣẹ gàngàn tó ń bá dé òun wá lóde má ṣe iṣẹ́ ìdí nínú ilé mọ́ òun ó gba ṣọ́ọ̀bù tó wà ń ta ẹ̀kọ́ ọmọ ti ṣe iṣẹ́ òun dẹ̀ gba ṣọ́ọ̀bù náà fún un tí kò ti fẹ́ wọlé tí ó sọ pé òun ò rí òun bí òrí òun gan òun tẹ ọrùn eventually ó tún ríṣẹ́ mi tó bẹ́tà ju pẹ̀lú àmánití ọ̀lọ́ wá ṣe pẹ̀lú àmánití ọ̀yẹ́ máa òun wá fẹ́ lo ṣọ́ọ̀bù tó ń gbà fún pé kó máa fi ṣe pẹ̀lú àmánití ó wá yarí mo lọ gbé ṣe bóòlù gba ṣọ́ọ̀bù fún ẹ̀dá kó rà ní ẹ̀. tó pẹ̀lú àmánití ọ̀wọ́ lọ́mọ ẹ̀yin lẹ́ mọ pẹdikíọ̀ mọ̀nìkíọ̀ ọ̀dẹ́ bẹ́ẹ̀ káàkiri àdúgbò alákùlà á nígbà tí ṣe pé òun náà ló ń pa ṣọ́ọ̀bù ẹ̀ fún ìyàwó ẹ̀ ó di rà ìyàwó ẹ̀ ló pa ṣọ́ọ̀bù fún ó ti gbà fún ní kó filẹ̀ àmọ́ bẹ́ẹ̀ tó wà lọ pé tó ṣọ́ọ̀bù máa gbà fún ọ mo fẹ́ gbà míì fún ọ ìwé ẹgbẹ́ oríṣẹ́ míì máa gba ṣọ́ọ̀bù yìí dọ́ọ̀ rẹ kọjọ sọ̀yẹ́ kó tó gbà míì fún àwọn ẹgbẹ́ òun gba ṣọ́ọ̀bù fún olórí ṣọ́ọ̀bù rẹ̀ kó fi ilẹ̀ kó mọ́ dáǹkà tí ó jáwá lálẹ́ nulẹ̀ náà ti di ráyè máa dáná oúnjẹ fún un ìbí nǹkan tó lé torí ẹ̀pà ṣọ́ọ̀bù fún náà nù ọ̀tàn ọlọ́run musa àlàáfíà làwọn gbogbo wa comfort ó di yẹwà ọlọ́run musa fọ̀rọ̀ yẹwà. ó tóbi àwọn ẹ̀rọ ọlọ́run bá ti gbé lò tí wọ́n ní ẹ̀dá kan báwọn ṣe ń sọ gbogbo gbà ẹ máa bá di ọ̀rọ̀ orílẹ̀-èdè sínú àdúrà. àti ti abẹ́rẹ́ àdúrà lágbẹ̀rẹ̀ jókòó ilẹ̀ nù torí bí àwọn ọlọ́run sọ̀rọ̀ lẹ́sẹ̀ àdà àwọn tó ń ká máa fọ orílẹ̀-èdè sí lórí àdúrà báwọn kan ṣe ń plan bó ní nàìjíríà ṣètò làwọn kan ń jẹ́ kọ́ dàrú ọlọ́run ní jẹ́ kọ́ dàrú wàláyé ànábì ló sọ̀rọ̀ fún wa pé lápẹ̀tẹ̀ bá náà lè kọ́ ara ọ̀dọ̀ ẹ má máa bèèrè fún wàhálà kọ́sẹ̀lẹ̀ kọ́sẹ̀ gbogbo dé wọ́n alùlára àáfíà ẹ máa bèèrè ọlọ́ọ̀bá pọ́lọ́ọ̀bá dáàbòbò wá ọmọ dárógó àbọ́tọ́ bá dé ẹ má ta ọlọ́ọ̀bá mọ́lẹ̀ kò gùn díbà nàìjíríà tí ẹ bá wo Somalia tí ẹ bá wo Libya tí ẹ bá wo mọ̀ pé ah ogun ọ̀dà wọláì ogun ọ̀dà bàbá kan àyà rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n jọ lọ nugbó wàrà dé báwọn wọ́n ti rí kìnìún tó yọ̀ bàbá yẹn fi hàn lù kìnìún yẹn ó bẹ̀rẹ̀ sí lè ó fi àwọn ọmọ rẹ̀ ó fi ìyàwó rẹ̀ wọ́n yẹn rẹ̀ àárín ìrìn àjò yẹn parí sí ní dọkumẹ́ntì mo ti wò àwọn ọmọ tó padà sẹ́sẹ̀ sáwọn ọmọ àti ìyàwó ó ní ẹwà ogun ó ṣe gan rí ẹlọ́ọ̀bá mọ́jàrógún nàìjíríà ọlọ́ọ̀bá mọ́jàrógún ìbùkàbẹ́ di dáadáa muslim muslim láti ìfẹ́kọ́ wọlé mú láti ìfẹ́kọ́ ọlọ́ọ̀bá kọ́ wá ṣe ọ̀nà láti bá la ilallah subhanaka allahumma biyamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa